إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله وهو المهتد ومن يضلل فلا هادي له وأشهد أن محمدا واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله وصحبه وسلم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار ولا تسولوا طوالق كافي إبهاء أشهد أن محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم nínú àwọn ọ̀rọ̀ tí aláṣàhánà wọ̀ta ààrẹ tí ó máa ń gbé kúrò àbí ọdún sí ìwà kan àbí pé kí ni a máa ti ṣe nípa ọ̀dà ẹnikẹ́ náà lọ lọ́sùn hàn àwọn sàánà ó sì pèlè ìṣúra ìṣiṣẹ́ náà. àwọn afẹ́fẹ́ rẹ̀ sọ wípé nínú àwọn àmì láti mọ̀ pé èèwọ̀ nìkan yàtọ̀ ní iye wo ni àgbọ̀dọ̀ súnmọ́ o. nínú iye wo wà nínú àwọn kàdúgbò kí ni kí ni a súnmọ́ lé o. ولكل يمكن تكلم ذلك لا أجوز شيئا صلى الله عليه وسلم nígbàtí wọn fún wa lọ́dọ̀ nípa nǹkan náà ìpè ìpè ní ìjìnlẹ̀ dúkìá ẹgbẹ́ kan bẹ̀rẹ̀ yín rẹ̀. àǹfààní gbogbo ìṣesí gbogbo ìwà tí láàánú ẹ̀ka ti bá wa wọn lábẹ́ pé ìwà náà ò da ìwà náà ìwà ìwà ni. nígbà pé èèyàn gbọ́dọ̀ jìnà sí ẹni ọba jìnà sí ọlọ́wọ́ jìnà sí ẹni bá ń ṣe ọ̀ǹtọ̀wọ́ ọ̀yọ́ máa bẹ́ẹ̀ nà kẹ́ ọ̀bà àlejò ẹ̀rá. bàbá tó ń tẹ àní lẹ́lẹ́lẹ́jì àwọn èèyàn máa yẹ sí òbí ọlọ́run fẹ́ pẹ̀lú ẹni bá ṣe pọ̀ pẹ̀lú àwọn ọmọ òkà ká má ṣe lásán kọ́dà ọlọ́run tó ṣe pẹ̀lú ẹ ìran àwọn màáṣí ìlànà mọ́ọ̀mù sọ̀hìbẹ̀lá àwọn ìran ẹ̀sẹ̀ kan tó yẹ kọ́lọ́mọ bá aláṣù hánà wọ̀tá àlẹ́ wọ́n tó nílé ní bá ṣe. ẹni bá ṣe bá yọ ẹ̀sẹ̀ mi kì í sí ẹ̀sẹ̀ nìkan pápádà ọlọ́run tó sẹ́mi lórí ẹni bá ṣe. sẹ́nà bá yọ sẹ́mi lórí àwọn àbá yóò tún máa kọ́lọ́mù sẹ́mi lórí èèyàn ní pé ọlọ́run ló ń tọ̀ sílẹ̀ bí ìkẹ́ rẹ̀ ọlọ́wọ̀n lẹ́kẹ́ ọlọ́wọ̀n lẹ́fà lọ́gbà rẹ̀. ìrọ́sọ̀lẹ̀ yà wọ́n ìran ẹ̀jẹ̀ yìí fún wa ìtumọ̀ rẹ̀ ní kájílẹ̀ sí lọ́dọ̀ wa sí káwọn àmọ́jọ́bí tí ó máa ń sùn tí ó máa ń jí lábẹ́ ìpinnu ọlọ́run lábẹ́ ìpinnu ìjìnà kúrò ní kí ọlọ́run bá lè kẹ́ ẹ̀rá. ẹ̀rọ àwọn ẹ̀sẹ̀ yìí àwọn ìwà yìí àwọn ti sí èyí ọlọ́run bá lọ́ àṣẹ bí lẹ́ni láti ọ̀pọ̀ kan. bàá tàbí ẹ̀fọn ẹ̀ṣọ́ aláìní rẹ̀ ní lọ́nà bá ti fún ọ ní ìbẹ̀rẹ̀ ọdún kàwọn èyí tó tó kù nínú àwọn ọ̀rẹ́ ìdáhùn àbá kúndùdá ẹ̀sẹ̀ yìí èyí ọdún náà yẹ ẹ̀sẹ̀ lásán rẹ̀. يبين المعاصي التي لعن الله صاحبها إذا أنه أوائل إذا قال وضع الله سبحانه وتعالى ọlọ́run tó ti lẹ́yìn bá ṣe. àyíká àkọ́kọ́ náà àwọn ẹ̀rọ ẹ̀sẹ̀ yìí lọ́dọ̀ wọn bá aláàṣù tó ti lẹ́yìn bá ṣe é. لأنه في صلى الله عليه وسلم ورسالة عبد الله بن رضي الله تعالى عنه بما استوى أنه في صلى الله عليه وسلم ولي لعن رسول الله صلى الله عليه وسلم آكل الغذاء ومؤكله قل صلى الله عليه وسلم واستدل أن يصيب السياوات من كتاب دفعه ojú ìjọba máa ń sọ pé ó sọ pé ní máa ń ṣe ìtumọ̀ rẹ̀ fọ́nà náà ẹ̀sẹ̀ fún ni tẹ̀sí ò dání tẹ̀sí yẹn gbọ́dọ̀ máa ṣe láti tún ṣe ní ilé ní bá ṣe irú ẹ̀sẹ̀ báyìí ni ó kà máa sọ ni ó máa jí nínú òbí náà lọ. olùdíṣẹ́ ọlọ́sùn ọlọ́run àárín ìwọ̀sájá ó ṣe pèlé akéda ẹni tí lẹ́yìn àjọ owó tó ní owó tí mo yá yín nígbà tí ẹ bá san padà ní oṣù bí mo ṣe yá yín lọ. àbáláwọn ọ̀nà míì tí yẹn máa ń gbà jẹ rìbá ká ti kọ́ ọlọ́pọ̀lọpọ̀ ọba gbogbo ẹni bá jẹ rìbá ẹni èpè ni o. kódà ọlọ́run bá ṣẹ́bi ilé oúntọ̀hún náà ní ọ̀rọ̀ tó ọlọ́run kò ń tọ̀hún já òun ló fà á tí òṣìṣẹ́ ẹ̀kí ẹ̀ máa jẹ́ olùbá ẹ̀sẹ̀ ńlá tọ́lọ́run sí pẹ̀lú ẹni bá ṣe. wọ́n mú òkè ìlànà ẹ̀sẹ̀ ẹlẹ́ẹ̀kejì náà wọ́n ẹ̀rọ ẹ̀sẹ̀ tọ́lọ́run bá ní kájí náà sí kọ́dà aláàbí sí pẹ̀lú ẹni bá ṣe. tí wọ́n bá jẹ́ olùbá ìyẹn lè má rí olùbá ṣe lẹ́yìn olùbá fún olùbá jẹ. ẹni bá wọn san olùbá fún yà nígbà tí olùbá rọrùn fún yà láti jẹ lọ́wọ́ náà kò ní yá ọlọ́wọ́ àti tó gba àgbà yé ti ọ̀nà èmi náà fẹ́ jáde fún mi kò sí tó lè fi ọ́ lọ sí ìfọ̀ ọmọdé nígbà wo àbíkọ fún yẹn ló lè bàjẹ́ bẹ́ẹ̀ ni ń jẹ́ ìbánu jẹ́ pé ẹni ìpè ní ní òfin ọlọ́run òun náà ló jẹ́ pé wọ́n ó kìlọ̀ fún ẹni bá ń fún yẹn ló lè ẹni ìpè ní ọlọ́run síbi ní ọ̀tà sòrí ní ìpè ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ètò tọ́lọ́ wọn bá wọn lókè ọlá sókè lé ẹni bá ń ṣe ọ̀mú òkè ìlàwó ẹni bá ń fún ẹ̀rọ ìbàdàn. èpè ẹ̀ẹ́sẹ̀ lẹ́ẹ̀kẹta nínú àwọn ètò tọ́lọ́ wọn bá wọn lókè ọlá sókè ẹni bá ṣe olùwọ̀ká tìbàmù ayéwọ̀ká tìbàmù gbígbà lóòótọ́ ìwò ọ̀gbọ́n ṣùgbọ́n àdúmẹ́ǹtì táwọn olùjẹ́ àgbẹ̀ni pé fún wọn jẹ ẹ̀ǹtì ìwọlé lọ́yà kákòsì gbọ́ lọ́yà tí máa ń bá wọn sáyìn àdúmẹ́ǹtì ìdá ọlọ́run súpèlé kí ló mọ́lọ́run súpèlé ìtumọ̀ rẹ̀ ni pé ẹ̀sẹ̀ tí iṣẹ́ tí ń ṣe òun iṣẹ́ ẹ̀sẹ̀ gbọ́dọ̀ àwọn àti ṣe pèlè rẹ̀ bá ń ṣe àwọn afá aláṣẹ túmọ̀ rẹ̀ ní ni pẹ̀lú bá ń bá wọn jẹ́ akọ̀wé ìrìbá òun ni lọ́yà sájà pé àdúmẹ́ǹtì tó lè ìbánú Yorùbá wọn yẹn tó ìdí olùkọ́ńtò ti olùkọ́ olùkújáde olùsáńdé alájọ náà wọn bá àlejò ọlọ́sìn tó lóòótọ́ oṣù mẹ́ta. Inú àwọn ìran ẹ̀sẹ̀ ńlá ńlá tọ́lá ọba àlá tètò lẹ́ni bá ṣe ẹ̀sẹ̀ ni kìí ṣe ẹ̀sẹ̀ lásán kọ́dà ẹni bá ti dúró ẹ̀sẹ̀ ẹni ní ẹ̀bá ń jẹ ìbá látòjú rẹ̀ ẹni bá ń jẹ elépè ẹni tí ń fún wọn jẹ elépè nígbà wọn kọ àdéhùnmẹ́ǹtì ẹ̀ elépè ní kọ́dà wúkúlẹ̀ ṣe wo bá wọn jẹun ọ̀ọ́dì bá wọn kọ́ ọ̀ọ́dì fún wọn jẹ ọkàn nípa wọn wájú ẹ̀rí àdéhùnmẹ́ǹtì wọn ọ̀lẹ́bìbẹ́ lọ́wọ́ bá ti tòló náà ìwé pín ẹ̀wájú ẹ̀rí àdéhùnmẹ́ǹtì tẹ̀lọ́ ọkọ ọba ọjà jáde ọdì ọ̀rọ̀ kankan táwọn ń lò bí àwọn èèyàn bàbá yìí òbí wáyé lọ́dọ̀ ọlọ́run ní òfin ọlọ́run wọn náà fi a kàyé kọ́ ayé ìrìn èèyàn àbí ìran iṣẹ́ mẹ́rin inú àwọn burúkú bá fi lé bá ṣe é ká epo irú àwọn wọn ṣe. àkìlò òbí bá ìjà كتابة عقد الربا كما قوي أجمعت الربا والشهادة على عقد الربا ألا كان كي يجبنا ليجا olùbá wọn jẹ́rìí àgbẹ̀mẹ́ǹkù ìdìbà ẹ̀dẹ́kù lọ́tọ̀ tún àwọn ìran ẹ̀sẹ̀ tí wọ́n kọ́ lọ́wọ́ bá a bá fún hàrà wọ̀ tàn án lẹ́ wọ́n wọ́n lẹ́ ìgbà mẹ́lẹ̀ sóòlù àgbẹ̀mẹ́ǹkù ìbúṣẹ́ ọlọ́ ọlọ́wọ́n bá síbi ní ẹni bá ti lóru ẹ̀sẹ̀. iná àwọn ẹ̀sẹ̀ tí adúgbò lọ jìnnà sí يقول الله سبحانه وتعالى أسر في اللي يعني في مشي في الجاسر فتلك يا مشي وللعنة رسول الله صلى الله عليه وسلم الواشمات والمؤتشمات إنه هو يستطيع أن هذا مرسي شبه الشهداء صلى الله عليه وسلم أسر في اللي يقول كما يقول ìpè ọlọ́run ìgbéni jìnnà síkì ọlọ́run máa fún tọ̀ onílùwà ṣùmáàlì gbogbo ẹni tí bá ń màámà tí ń fi kíní kan dá bátà nìbára ara rẹ̀ bí ọ̀tà tí wò ní bí ìdájọ́ ń kọ́ ni bí agbọ́dọ̀ yìí gbẹ́rẹ́ ní sinmi ní wàá máa máa la nǹkan dára ẹni bá ti rí nǹkan báyìí ẹni ìpè ní o láyé òṣèlú ọ̀sán lọ́wọ́ àwọn obìnrin ní sábà máa ń ṣe é jù àni wọ́n bẹ̀rẹ̀ sí máa la oríṣiríṣi ìlàkàrà ìtẹ̀tẹ̀kàrà wọ́n lè gbọ́ odidi tọkànmí ń ṣe tẹ̀bẹ̀rẹ̀ ń ṣe gbogbo àwọn tí wọ́n ṣe bá ń ṣe ń tàjú gbogbo ọ̀nà wà lè gbà wọ́n padà yẹ kí wọ́n ṣe tàjú àbáláyé fún ìlànà kọsí lára ni bí wọ́n ti kọ́dé lára ni bí wọ́n kọsí lẹ́sẹ̀ ni bí wọ́n kọsí láyà ni bí wọ́n tẹ̀lé ayé nǹkan òyìnbó ìyẹn ìyá níbi ìkútó dání gbogbo ọ̀nà báyìí làwọn èèyàn fi ń ba ara èèyàn jẹ́ ní àwùjọ wa lónìí. torílẹ̀ yorùbá ọ̀nà táwọn ń gbà sí dáàmú ìpara pọ̀ náà àwọn méjì wọ́n dáàmú ìpara yẹn pé afẹ́kán dáàmú pé ọmọ àbí báyìí ni ọ́ àwọn kọ̀ọ̀kan àwọn méjì àwọn ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ àwọn ń pé máa dé ẹ̀bí ni ẹ̀ lè bá ẹ̀jì ara ẹ̀ ló lọ́yọ̀ kọ́ gbogbo tí wọ́n ti wọ́n sì fi já bádà sí lára ilé ìkọ́ ìgbà ìdá ọlọ́run ọba ìjà ìdájọ́ ni ọlọ́run ọba ti tóbi ilé àwọn tó ń gbúra. kò ìgbésẹ̀ wá sí ilé ẹ̀ lọ́pọ̀lọpọ̀ mọ́lẹ́ni ọ̀rẹ́ sábà máa kọ́ la mọ́lẹ́ni ọ̀rẹ́ sábà máa kọ́ déèbì sára mọ́lẹ́ni tó kù ní káàmù yẹn máa dá ẹlẹ́gbẹ̀rún náà lọ́kọ́ lórí orí ọpọlọ dára lórí ìlà ẹgbẹ dára lórí oríṣiríṣi àwọn àmì ìlànà èèyàn wá ń dá bátànà sí àwọn lónìí ẹni bá ti bẹ́ẹ̀ ẹni èpèrè o gbójú bẹ̀rẹ̀ ni ẹni èpèrè o gbójú ọkùnrin ẹni èpèrè o ìṣọ̀rẹ́ kan lára sájà alábìnrin láwọn ọmọọmọ ló wá ṣe máa ti wá lónìí ọjà ṣe máa àwọn obìnrin ni máa ń sábà ṣe é lánàá má gbogbo ẹni bá ń ṣe ìpè ọ̀rọ̀ ọ̀hún máa jẹ́ sí ẹni bá ń dá mẹ́sára kí ń fà mẹ́sára rẹ̀ àbẹ̀ni kí ń bá wọn ṣe é àlèwàásùmọ̀ lẹ́ni tó sọ ọ́ ti tẹ́ ilé ìmọ̀ra ilé ìmọ̀ra tàtú láti bí abúlé ọpọlọ ẹnìkan ló mú ìmọ̀ akọlẹ̀ ìmọ̀ ìmọ̀ màmá dá wàhálà sílẹ̀ lára olóògùn sọ ọ́ ti tẹ́ ẹni ìpè ní iṣẹ́ ìpè ní iṣẹ́. wọn náà wá gbára alẹ́lẹ́gbẹ́ ọmọ mi là á sílẹ̀ gbogbo tó bá lè jẹ́ kó jẹ́ nítorí pọ́pọ́ ìṣọ́ ọdún ti bá iṣẹ́ ìpè lẹ́nu òkèdè méjì fún mẹ́rin ẹ̀kọ́ àti ìwà mẹ́fà ní àwọn ìran iṣẹ́ ìran ìwà tẹ́sí ọlọ́run ọba ti ló pè ní ẹni bá jí ìṣe pè lẹ́ni bá ti fẹ́ka ìtumọ̀ rẹ̀ lójú sí ẹ̀fọ́ àtìkà àkọọ́lẹ̀ kí ẹ máa bá wọn jẹ́ yorùbá ẹ̀sùn jẹ̀mí kí ẹ máa fún wọn yorùbá jẹ́ ètò ẹ̀ka ni kí ẹ máa bá wọn kọ́ ní yorùbá yẹ́kẹ̀rẹ́ kí ẹ máa jẹ́ yorùbá ẹ̀ka àwọn kí ẹ sọ̀rọ̀ yàtúndù jàm kására kí ẹ gbàgbà alára jẹ́ ntọ́lọ́wọ́n bá ntọ́lọ́wọ́n bò wọ́n ní bọ́lá òṣèlú jẹ́ ọmọdé wáyé ọkọ̀ àbúkọ́ sí ìlà mẹ́ta fẹ́kẹ̀ mẹ́rin táyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ náà ń sọ pé kó sílẹ̀ bọ́lá ń da wá tó àwẹ́dá níbi ń bẹ́ẹ̀ lú àwọn ìlérí tó sùn sí fọ́lọ́ ọkọ̀ láti sàwọn ìlà. nígbà náà bàbá ìgbà ní kó sùn kúrò kó kúrò ní òkè ọlọ́ kó sùn máa rẹ̀. òṣùwọ̀n sọ fọ́lọ́ àwọn tó ń sọ orí ẹ̀rù lé ní ikú ẹ̀rọ àlùjáná tí ń jáma ádámà àti bàbá àwọn ádámà èèrè gbà fún ọ. ìṣúná bẹ̀rẹ̀ sí máa ka wọn lóṣìṣẹ́ àwọn ọmọ tí òun fi di wọn lọ́nà ọlọ́run ọba àlùsọ́lá. ẹnu tó kà ní pé wọ́n lè ara mọ̀rọ̀ ìnáwó padà yọ̀rọ̀ ìró ìnáwó ìkọ̀ ìwà. èyí sì máa pa àwọn aláṣẹ pé bọ́lá ti ilé ìkọlù kí ẹ máa kí ó lọ sí dáàyàn òògùn yẹn kí ẹ ju wọ́n látàrí kìí àmọ́ tọ́lọ́ ní kí yáyà kí ẹ jáde o kò sì ti ń wúrọ̀ lómi àbíkó ti àwọn oríṣiríṣi àwọn àmì sáadà rẹ̀ ẹni bá ṣe báyìí iṣẹ́ ètò ló ṣe ọlọ́run sì ṣe fi ẹ̀jẹ̀ bá ti bẹ́ẹ̀ ànábì ilé àdàmọ́hún àlùwàṣìmá ti abẹ́ni ń bá wọn sí èmi òpè ní wa. bákan náà àdéhùn bákan náà alábẹ́tọ́ bí ìfẹ́ méjì ní ẹ̀kọ́ inú àwọn ṣẹ́ ẹ̀kú tọ́lọ̀ ń tẹ́ ti lẹ́ni bá ṣe àdìgbà mẹ́ta báyìí àbẹ́bẹ̀tọ́ wọn fi méjì ní ẹ̀kọ́ inú àwọn ìran iṣẹ́ ẹ̀kú àpè nífẹ̀ẹ́ ẹ̀mú torí pé ọlọ́run àbá ti lẹ́ni bá ṣe tọ́lá bá lè ṣiṣẹ́ ti lẹ́ni tó bá ṣe ètò ìtumọ̀ rẹ̀ alábìrin wọ́ọ̀lù mọ́ńtẹ̀mẹsọ́ọ̀tì wọ́ọ̀lù mọ́tàdámẹsọ́ọ̀tì àwọn obìnrin nígbà náà wọ́n bá ti fi dá àwọn àwọn ẹgbẹ́ dára sílẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn nǹkan méjèèyàn máa ń ṣe eré lábẹ́ pé yẹn ń bá ń so ní pé yẹn bá so ní lábẹ́ òfin ọlọ́run yóò sì máa rí tòmí. ọlọ́run ti dá wọn tọ́lọ̀ ló ti gbé ìpéjú wọn kọ́lọ̀ ń dá wọn bó ṣe ń yẹ lọ́wọ́ ti dá wọn. tọ́lọ̀ bá ní kó jù bẹ́ẹ̀ láwọn lè má mà kó kó orí sí ojú ìyàfúnyà. ọlọ́run lè máa nà fún kótó lórí bọ́lọ̀n tó wá dá ké díẹ̀ náà ní gbogbo bá wà torí ló pọ̀ ọlọ́run máa ni ọlọ́run ló dá abẹ́ tó wá dá àmọ́ àmì wa ń bẹ wọn wà láwọn òfin kí wọn máa jù àwọn ó sì máa máa lọ gbogbo ẹnikẹ́ni tó bá ìṣesí tó ṣe o ìṣesí ètò ẹsìn ilẹ̀ mẹ́lẹ̀ oṣù fẹ́ ẹni ẹ̀rọ̀dẹ́ bàbá yóò bẹ̀rẹ̀ ẹ̀ ẹ̀ àwọn bẹ́ẹ̀ mú lára àti sọ bẹ́ẹ̀ mú lára láwọn ọmọ tá a ní ẹ̀ mú sí nínú ẹ̀dẹ́gẹ́ sọ́nà àwọn nǹkan tẹ́ ẹ̀ máa mú lára ìbàlá ẹ̀dẹ́ mọ́ nínú kéèyàn gbọ́dọ̀ mọ́lẹ́ bí mùsùlùmí àyè fọwọ́ kan ojú ní kíkan pé àti ẹ̀fẹ́ wá dé kùnú àbájẹ ẹ̀fẹ́ wá lé kùnú oríṣiríṣi méjì ni wọ́n àárín bẹ wọn lè kù yẹn ló wá pọ̀ ìtàlẹ́ bọ́lá òjò dá wọn ní kò tó kò tí tó tó ó tún wá ní àtìsíṣíà ó lọ wá nǹkan ní òtí èso tó ní láti fi kó ohun tó lọ́wọ́ bá dá náà wọn eléyìí wà lóko ní ẹni bá ti ọlọ́run lóhùn sẹ́bílé èyí fi kún èyí sì fi kù pípẹ́ bá fi kún ọ̀ ń sọ ọ́ nínú òṣèlú kọ́lọ́wọ́n bá wò dá ọ dáa tó lò pé kọ́lọ́wọ́n jẹ́ pọ̀ jù bá lẹ́nu àbọ̀tún wá bí bí ikùn náà nítorí òun sọ̀rọ̀ pé àwọn ààrẹ ti pẹ̀jú tí wọ́n wá wà ní kò tó ọmọ wa yọ àtìjì ọlọ́pẹ̀rẹ̀ ni àbúrò ẹgbẹ́ ọlọ́wọ́ alámìdé ń jẹ ni ẹ̀rí tí bá ń mọ̀ àmà tí bá ń ẹ̀dí ti wọn ojú rẹ̀ bí wọ́n ń yí kún ni èyí ń sọ́lá kọ̀ọ̀mọ́ ìrìn àbí tẹ wá fi ń lé ní oun ẹni èso yálà ti pé ìpéjú ní àdìgbò ẹni bá ti ń fi kún àbẹ̀yẹ ilé tó ìwà ìpè ní ọlọ́run tó sì èlé ní báṣe. Nàbí wà ní mọ́tà náà ní sọ́ọ̀tì. Bákan lómi ń bẹ wà ní mọ́tà ma Wọ́n náà máa dá ẹ̀dá bó ṣe wù yẹn ni. Inú àwọn ìwà tọ́lọ́ wọn bá ṣe pè lé ní báṣe ni pé ẹ̀ẹ́dá mi ọlọ́run bọ́lọ̀ ṣe já eyín rẹ̀ ọlọ́run ní kí ó wọn ni ọlọ́run ò

káyé ẹ̀rẹ́ rẹ lè bá àyọ́ dáadáa ẹni bá ṣe bẹ́ẹ̀ tó kọjá rà lórí bọ́lá wọn bá fi bíá ànábì ló ń tọ́ náà ẹni èpè ni nítorí fà ní pé sọ kí bọ́lá wọn tó dájọ́ káwọn kò dáa tó lò ó fẹ́ tún ara ẹ̀ dá ní bó da dúdú ó láwọn tó

pé inú jésù ti ṣàdéwò ní pé wọlé àmọ́ra ni àwọn ìgbàlá yorùbá yìí ló ń lọ àpàdé kọ̀ọ̀lá tó wọ̀n ní ìjàmbá mi òní. ìwọ́n náà tó dára wọ́n máa jẹ́ni tí wọ́n ní gba tító lórí bọ́lá ti dára wọ́n fẹ́ káwọn tóra àwọn dá. bá wọ́n ń ṣètò sí àdéhùn gbèsè kó ń tóra àgbàdá bí wọ́n ń lé kó ní àdéhùn bí kó mi alábìnrin ọlọ́run tún sẹ́fin lé àlùmọ̀gbọ̀nyẹ̀rọ̀tì kọlùkìlá àlùmọ̀gbọ̀nyẹ̀rọ̀tì kọlùkọlá àwọn tí wọ́n ń tún ẹ̀dá ọlọ́run dá àwọn afẹ́ tí wọ́n fà pé pé fàànàbì tó ń sọ̀rọ̀ ya àwọn obìnrin tí lórí àwọn kó láwọn obìnrin alábìnrin lò ń tó fà ní wípé àwọn èèyàn obìnrin irú kàyí sábà máa ń dò mọ́jú àwọn ni èèyàn ká máa fẹ́ tẹ̀sọ́ ká máa fẹ́ sojé máa ń pọ̀ kó mọ̀ wá líìgì wọn lọ sí di aburú yìí ni o pé ẹ̀rọ mi ọlọ́wọ́n bó da nígbà obìnrin yóò máa wá sòṣìṣẹ́ sí i káàró lóbe káàró lọ́kùnrin ẹni bá ń ṣe báyìí kọ́ ẹni èpè ni ẹni tí ń jẹ́ ni èpè òun làwọn ti ń jẹ́ pé bọ́lá ń ṣe dá wọn kò ní wò wọn wọ́n máa ṣe oríṣiríṣi ẹ̀nà wọ́n lè máa pè lóde láti jẹ́ pé wọ́n fi tuntun ra wọn dá àtúntò ra wọn sí kí ni wọ́n pọ̀jù bí a ti ń rí láwùjọ ẹ̀ lọ kí tọ́lọ́wọ́n bá dá lọ́kùnrin ó sì máa mà ojú ń jẹ́ àmì káàbí ọmọkùnrin lára yóò sì lọ sí òkú mẹ́ ó sì sọ rẹ̀ bí ó dòdò ní ìyẹn wọ́n ní wàá rí níwàá tó lọ́nà yìí àwọn ìtumọ̀ wa láìpẹ́ ó sì máa kàkọ́ àtìsí ẹ̀yìn lẹ́yìn mẹ́rin ètò ọlọ́ọ̀ni inú ètò ọlọ́ọ̀ni èyí yí níbí lọ ó ń tọ́ wọn ò lè ráyè bí àìsí àmọ̀ lọ́wọ́ ìrà yẹn gbọdọ̀ tó máa ní kórìíra ó ń tọ̀ wá kí ni gbogbo tó ṣe ń ba bọ́lọ̀ ti da ń bà ní ó jẹ́ ń dọ́gbọ́n wípé bọ́lọ̀ ti dá àwọn olùrò dá pé kó o tú àwọn dání ìwé wá kó o fẹ́ tó ra rẹ̀ dá ọ̀ọ́lù ìrọ̀ ẹ̀ tó dáadáa ju bọ́lọ̀ ti dá lọ́lá ọ̀sùn náà wá bẹ́ẹ̀ náà tó pọ̀ lẹ́yìn oṣù ẹ̀ tó ń tọ̀wọ́ jọ pé òun àtẹ̀sùn kọ́ owó jọ máa bẹ́ẹ̀ ní ìbùdó ọ̀bà ìṣúra nínú àwọn ìrora àtàwọn ìtòsí ọlọ́run ọba àlá pépè lẹ́ni bá ṣe é ní ìfẹ́pè lẹ́ni tó bá gbé tí túnra pé jẹ́ ẹ̀kú ni tí a máa ń jìnà sí. ó ní pé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala wọ́n ṣépè lé ọtí àti gbogbo ẹni tí bá kọ́ lọ́sẹ̀. ìmáàmù tí inú àwọn ẹ̀sẹ̀ látọ́lọ́ wọn bá ṣépè lẹ́ni tí ó bá ṣe. kọ́dà kìí ṣẹni tó bá mu sí nìkan olùkù yóò bá èpè yóò bẹ ní bá mu sí yóò tún bẹ ní tí. ìbá ń bẹ́ni tó mu ti ká bá ń tó jẹ́ kí ọtí ń kó dùn fún ó jẹ́ kó rí mu fún ó ní wọn àdéhùn sí àbáwá àbẹ̀lẹ̀ àwọn ọ̀nà wẹ̀dí ọlọ́ọ̀dà ara àrùn tí dà wá sọ wípé ti lè mu nù alẹ́ àṣàyàn àwòrán ìwọ̀n ni wọ́n ti sẹ́ni tó mo sí nìkan ní yóò máa bẹ́ nù lọ́rọ̀ àwọn ìwọ̀n èèyàn kan bẹ àwọn ọ̀hún mo sí lòótọ́ ìgbọ́n àpèjì káwọn náà máa bẹ́ nù ń jẹ́ ìdínú ọlọ́run bàlùkọ́dá àkọ́kọ́ ni tí wọ́n ń tí wọ́n tí wọ́n tí wọ́n tí wọ́n lẹ̀ lépè tó ní mú ọtí nígbà rẹ̀ ọlọ́run bákan náà ẹni tí ń bá wọn aṣọ títí sọ́dọ̀ sí tàbí ẹ̀ máa tàgbàgbé fún wọn ẹ bá máa pàgbàgbé ìtọ́ lóògùn rẹ̀ lóògùn rẹ̀ sí ni èyí ó jẹ ìyẹn pé bákan náà ẹni tí bá ń ta ọtí bákan náà ẹni tí wọ́n ń ta ọtí fún bákan náà ẹni tí ó bá wọn gbé ìbò ọtí délé bí ẹnìkan ń bọ̀ wọn lọ tí wọn ní kí n fún ìyẹn àlọ́gbò yìí o ṣẹ̀dúrà àtòlùdájì o èpè tí ń bẹ fẹ́ ní bá báwọn agbọ́sí wọ́n lò níbẹ̀. bákan náà ìyẹn lọ báwọn bẹ̀rẹ̀ lọ gbọ́sí fún ẹni tí ń fowó ọtí jẹun ẹni tí ń mutí àtẹnudé bí ẹ̀rọ sí. wọ́n dá àkàyé kọ́ wọ́n ń bẹ nú àwọn ìran ẹ̀ṣẹ̀ ńláńlá lọ́nà wọn bá aláàṣẹ ilé ẹni tí ó bá ṣe ẹ̀ṣẹ̀ náà tí ń gbé kóló ra pé ẹ̀ṣẹ̀ yìí kọ́ agbọ́dọ̀ jìnnà sí ẹgbẹ́ tí bá ti tẹ́bi lẹ́ni bá ṣe èpè ní sẹ́wọ̀n iṣẹ́ ẹ̀kọ́ ní sẹ́wọ̀n tí ìyẹn gbọ́dọ̀ súnmọ́ ni. nínú àwọn ìran ẹ̀sẹ̀ ńláńlá èyí tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tí wọ́n tún tẹ́bi lẹ́ni bá ṣe àpè lẹ́sẹ̀ ńlá ni pé àti fún adé gbogbo ìran ẹ̀sẹ̀ tọ́nà ń bá ti tẹ́bi lẹ́ni bá ṣe ẹ̀sẹ̀ ńlá yìí. ó lẹ̀sẹ̀ kéèyàn sì ń kà bóyá yìnyín ló fi wọn ni bóyá òwú ló fi wọn ni ó wá sọ ọ́ dẹni tí ò ní wọn wá dà gẹ́gẹ́ bí ẹni bá ń fi fún wọn tó gba lé lónìí ọlọ́run bá ti ló sọ wọn iṣẹ́ ìpè ẹni tó bá ti wọn lépè lábẹ́ òfin ọlọ́ òun náà fúnra ẹ̀ ni kalẹ̀ òkè ńgọ́dọ̀ wọn bá rẹ̀ kí ẹ̀rọ ti gbé kalẹ̀ fún wa lófe kódà kó má bá là káyọ̀ mu kó má bá fi bẹ ẹnu wa mu ẹjẹ́ àtòrí ọlọ́run fi lẹ̀ bàbá torí ọlọ́run fi lẹ̀ fún wa nínú ètí ó dùn wa ná àá sì ló ẹ̀sìn àmọ̀ nígbà yìí wa. arákùnrin arábìnrin kan ló lọ bó ìṣọ́ ìṣòro kan arábìnrin náà ààrẹ tó wá sí èyí bàtàmá àtọ̀ṣà àrùbá ààrẹ rí ó báyìí wọ orí rẹ̀ ẹni tó ní ohun tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ebi ohun bẹ̀rẹ̀ tó máa já bútẹ́bútẹ́ láláì ní sọ̀rọ̀ ìwọ̀n má bí ó ṣe ní ohun tẹ́lẹ̀ tẹ́lẹ̀. fàrọ́dù lù wá àwọn ẹ̀ wá fẹ́lẹ̀ ìyàwó ní lọ sí a ó ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ. Bàbá àrùn nàbí yasọ́nà máa wà àrùn tẹ́lẹ̀. Wọ́n náà ẹ̀jẹ̀ ẹja tó lọ lọ́la ìjọba náà. Igi bá nàbí sọ nípa ìjọba yìí. Fọ̀kọ́ọ̀lì ànábì wá wípé láàánà lọ́hùn ìwọ́sùn dáta wọ́n mọ́tà òsì dáta. Ẹ má dáre gbogbo ẹni bá ti ṣe nǹkan fún wọn. Ọlọ́run abó ṣe pẹ̀lú ẹni ẹ̀rọ ọ̀sẹ̀rẹ̀ tó bá yàn sí kọ́ ẹlòmọ̀sáwọ́ sí àwọn tó gbèrò ẹ̀rẹ̀ kan bá fi kọ́ àkọ́ àwọn ọmọ ìnáwó abúlé kì á mà wọ́n. tó ń túmọ̀ pé iṣẹ́ yìí ìṣe tí ò dáa ìwà yìí ìwà tí ò dáa pé kó tọ́lá bá ti fẹ́ bí ilé ìgbé rẹ̀ àwọn àfáà ní àlégbé wọ̀ ní jẹ́jẹ́. àbíkọ́lọ́ wọn bò yọ lóṣù nǹkan àbíkọ́lọ́ wọn bá kọ́dà ọ̀pọ̀lọpọ̀ lónìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àtàkùnmẹ́tò là ń kọ́ dáwọn ìlòmíì fi òun lásán dá lára lónìí kan fẹ́ tó tó ń fi àtàkùnmẹ́tò dá lára lọ bá kan náà lọ́jọ́ ní òfin ọlọ́run bá kan náà lọ́jọ́ sí òfin ọlọ́run ìfẹ́ tọ́lọ́run abá fẹ́ fi lẹ́nu tó láṣẹ. èyí a tó fi kọ́ olóòlù tó lè pé tọ́lọ́ ìlú ọlọ́run á tẹ̀síwájú lórí àwọn ìwà ẹni bá ṣe ẹgbẹ́ láàánú máa ń hájà lọ́kùnrin lọ́wọ́ ṣàtọ́jú ha obìnrin tó kọ́ pé ní pípé pé wọ́n kájọ ṣe ìsúnmọ́ra ẹni ṣe súnà ìsúnmọ́ra ẹni wọ́n lòun olóhùn dáhùn ó pọ̀ fọ́kọ́ irú obìnrin yìí kọ́ ló máa bẹ́ ní ìpè rẹ̀ ọ̀bọ̀bọ̀bọ̀ àlùkẹ́lá oríṣiríṣi ọlọ́sọ̀rọ̀ láwọn sọ́lá wọ́n kìlọ̀ fún gbogbo obìnrin mùsùlùmí. tó ń fọlọ́ ń sọ lọ́run tó ń bà jáde bà jáde tó ní kótó ògbọ́dọ̀ bá wọn dáwò ògbọ́dọ̀ bá wọn kọ́ èyí tí ń jẹ́ kọ́ tí ó lè kó bá lè kìyà máa rẹ̀ àbí ní wàá bá wọn kẹ́fẹ́kẹ́fẹ́ kẹ́ni wàá yíká wọn rú àwọn nǹkan báyìí ní o síbùsù pé wá afẹ́jọ tuntun náà láàrin ara wa sọ abẹ́tì ó wá lóhùn ọ̀dáhùn obìnrin náà lóhùn ọ̀dáhùn kọ̀ọ̀kọ́ lè ń kàṣe sọ́kọ́ láì ní ìdíkà tí ó pàtàkì bàbá àtọ̀gọ̀dùgbàyàn àlẹ́yìnhá ó wá mú ọkọ̀ náà bínú sínú obìnrin yìí àìtọ́sẹ̀hùn kìí sọ́lọ́ ẹ̀kẹ́ ló sì tòló ẹ̀tọ́sẹ̀hùn kìí ṣe alábìnrin kan ló gbé ní ó ṣètò ìgbókùn àwọn ìjọba ìṣètò àlànà àìmọ̀lá yóò kẹ́tù àmàláyíkà ó ṣe pèlè inú ìwáyà ní gbogbo tí ń jẹ́jọ ọlọ́run ó ṣe pèlè lórí tó ṣe àmì pé tó ṣe ó burú jáì nínú àwọn tó burú jáì òní tí ó ṣẹlẹ̀ ṣé obìnrin o. lóòótọ́ ni pé àdéhùn ìgbóbìnrin wá gbọ́dọ̀ ni ò gbọ́dọ̀ ti ti ń jẹ́ ohun tó ọkọ bẹ́ẹ̀ náà ló kó ọkùnrin náà ló tó ṣe kò gbọ́dọ̀ ti ti ń jẹ́ ohun tó ìyàwó lẹ́yìn tí ó fi wá ti ìyàwó lọ́dún tí ò dáńtà àbí ní kì í lọ́dún ṣìnà tó ń tọ́ náà bá ṣe yóò ní ìbùkátà sí kọ́lọ́mọ bá rẹ̀ kí wọ́n já sí yóò fi àjẹ́. ṣùgbọ́n àdéhùn nípìnlẹ̀ fún obìnrin gẹ́gẹ́ ló gbé wá fún pé gbogbo ìran obìnrin tọkọ pè sí ibùsùn pé wọ́n fẹ́ ní ìṣesúnà pẹ̀lú rẹ̀ lọ́wọ́ lóhùn ọ̀ṣẹ́ ọwọ́ kọ́ láàánú ìmàlà ẹ̀kẹ́tù àti àjẹ́ òjìyà ni ó jẹ́ táwọn màláìka ọlọ́run máa ṣèpèlé ẹ̀dùn táwọn màláìka bá ti wá ń ṣèpèlé yàn ìtumọ̀ pé iṣẹ́ ẹ̀bù nìyẹn ṣe o tẹ́tí ò dáa ìyá tí ò. sọ àwọn eléyìí òní díẹ̀ nínú àwọn ìran àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá kí ló mú wa pè é ẹ̀ṣẹ̀ ńláńlá aná gbogbo ìran ẹ̀ṣẹ̀ tọ́lọ̀ bá ti dé pèlè ní bá ti dé lálá ní jẹ́bẹ̀ gbogbo ìran ẹ̀ṣẹ̀ tọ́lọ̀ bá ti di èpè tó fi ìròyìn ẹni bá ń ṣe kì í ṣe ordinary àrọ́ àdáàmú lálá ni nǹkan tó wọ́n kà pé ẹ̀jẹ̀ rìbá ìṣẹ́ ìṣẹ́ ẹ̀kú ni kí ẹ̀fọ́ kí ẹ bá yàn fọ àdémẹ́ǹtì ìbá lọ́yà tí ń ṣe lọ́yà àlùbá ìbẹ̀ ìbúni ìṣọ̀lọ́ ti pèlè fúnfún tọ̀. àbẹ̀yìntì ńlá wọn ṣe wítínẹ́ẹ̀sì búkà ọ wítínẹ́ẹ̀sì àdémẹ́ǹtì ìbá ìṣẹ̀ ìbúni. gbogbo ẹni tí bá ń jókèrè ó yá pé ń fi nǹkan nǹkan kó ojú tó gbajúmọ̀ lónìí ẹni tí ìbílẹ̀ ìṣẹ̀ bóyá ń yọ kó mẹ́rí àbí ń fi kún ètò ẹ̀dùn sọ́dà kéèyàn máa máa máa fáìlì rẹ̀ ó lè máa lọ fún àti ọmọ ò lórí jù lórí jù wọ́n máa ń bá wọn ṣe wọ́n máa ń jù ọwọ́ màá máa lọ fún ààrẹ ẹni bá ti gbogbo ẹni tí bá máa máa ti wá lọ fún tó bá lọ ń ṣe gbogbo ń pèlú títà àwọn apóṣà burúkú tí ń sọ yẹ ẹ̀dẹ́ ìjọlọ́wọ́ bá àlejò ọlọ́ọ̀fẹ́ tọ́lọ́wọ́ bò dá lé lórí ó ń tọ̀wọ̀ ẹni èpè ní o fúnra àwọn tó bá nífẹ̀ẹ́ rẹ̀ kíá ẹnìkan mẹ́tẹ̀ nígbà tó sì ó sọ ẹ̀dọ́ ọkùnrin ó sọ ẹ̀dọ́ obìnrin ó wá nífẹ̀ẹ́ rẹ̀ ẹni bú ni wọn náà tó ń tọ̀wọ̀ ẹni tí ń ṣe ni pé wọ́n yìí mo kọ́ yìí rọ́ọ̀tì kọlùkọ̀mà ń bẹ nínú àwọn tí ń tún ẹ̀dá tí ń wò bíi pé bọ́lá wọn bá ti dáhùn ètò èṣù lórí ìtàdé fọ́mà lẹ́bẹ̀ adama ní pé wọ̀lẹ̀ àmọ̀rọ̀ ìnáwó fọ̀lẹ̀rọ̀gọ́ yìí ló nà kàlùkàlá wọ́n máa ta àwọn alábẹ̀ pé wọ́n fi ìjọba wọn tó dáhùn dáadáa wọ́n tura àwádà iṣẹ́ ẹ̀bù nínú àwọn ọṣẹ ẹ̀bù tó náà bá ṣe pè mẹ́lì bá ṣe òní kí ayé ẹ̀kọ́ máa mọ̀jú kí ẹ̀ máa bá wọn tọ́jú ó máa bá wọn pé wọn jí ó dà lẹ́gbẹ̀ẹ́ oní kí ọdẹ oní wọ́n tó ṣe ní ìbọ̀tọ́ aláwọ̀ kan gbọ́ tiwa àárín ìbẹ̀wò làwọn ṣòro ìyàwó ṣòro náà

bákan náà àwọn iṣẹ́ ẹbí tí a tó kà fún wa pé ẹ̀sìn ní ká jìnnà sí èyí tó sábà kó àwọn obìnrin sínú bí kí ọmọ aláwọ̀ máa tètè àtú ni bí ẹgbẹ́ obìnrin náà ṣe gbogbo tí wọ́n jẹ́ ká máa yàn kására kálu tún ara ṣe ọlọ́run mọ̀ fẹ́ ọlọ́run tí kò lẹ́yìn bá ṣe káfí ìtẹ́kọ́ ní èyí tó jẹ́ pé ní tí ò ní wàá máa ní ní ọlọ́run tí kò lẹ́yìn bá ṣe ọlọ́run tí kò lẹ́yìn bá ṣe ilé ìwàdí náà bá jọ sí ìpìlẹ̀ ní báyìí kó tẹ̀lé máa kọ òun fún ọ̀pọ̀ bẹ́ẹ̀ kọ́kọ́ náà tó máa fi ya ẹni jẹ́ obìnrin lẹ́yìn tó lè wáyé ní ìta náà ìjọ ẹ̀gbọ́n ni. gbogbo àwọn ilé ìkọ́ àfẹ́ká jìnà sí ká má sùn máa torí pé ọlọ́run bá ṣe ìkẹ́lẹ́ pẹ̀lú tọ́lọ́run ṣe ìpìlẹ̀ tó bá ń sìn náà wá ń gbé lágbègbè ṣe kí ó ṣe jẹ́ ẹ̀ka tí ó wù ọkọ ọmọ torí gbèpìlẹ̀ náà. ìpìlẹ̀ lọ́gbẹ̀dẹ̀ ọ̀ lọ́nà wọn á mọ orí ti kéka wọn ṣe òun máa ṣe ìbẹ̀rù kódà ń bẹ́ẹ̀ ní àwọn sáyé ọlọ́wọ́ tó pa ẹ̀yọ́ tó pa àwọn èèyàn àwọn ẹ̀dá láti ká máa tún lẹ̀ lábẹ́ ṣèbí ká gbìyànjú àwọn ìwà yìí ajá kan fún àyè wọ́n tó pọ̀ pẹ̀lú ìgbẹ́rọ̀ dáká wọn lé fún wa láwọn èèyàn ìwà tọ́lọ́ wọn bá tún sẹ́ẹ̀tì ilé ẹni bá dé káàtó máa ka ìyókù rẹ̀ fún ọ̀ṣẹ́ àyè lẹ́sìn wọ́n ká ṣe bí ní àwọn iṣẹ́ tí ọlọ́run bá ti délé ẹni tí ó bá ṣe adàlá àrùn tààrà kó má kàwá sínú àwọn ẹlẹ́gbẹ́ ọlọ́mọdé tí a gbàgbọ́ sí ìlé ní ìrìnà tó ò lọ́ọ́ ti ọ̀rọ̀ tí wọ́n bá ti ṣe pèlè yàn àbáyé náà ti ṣe pèlè yàn àwọn afárẹ́ ti mọ̀ ní pé ìgbé ìrìnàjìnà kúrò lábẹ́ ìkẹ́rẹ́ ìlé ìkẹ́rẹ́ bẹ́ẹ̀ máa ń tààrà kó má ti kọ́ wá sí àwùjọ àwọn tí ìkẹ́rẹ́ ọ̀rọ̀ nígbà ọlọ́run kọ̀ wá sínú àwọn ọlọ́run tó kẹ̀ ọlọ́run sàrún gbogbo àwọn tó bá ń jẹ́ àwọn ìjọ tó jẹ́ èyí àwọn káàkiri máa ń gbé ẹ̀ẹ́dẹ́gbẹ́ làwọn obìnrin láti sọ lọ́dọ̀ já mọ́ wa sí káwọn sì máa ń jẹ́ àbájú ṣe èyí àbájú ṣe kájú ìyànjú bá àjẹ́ ọ̀nà bá wọn ṣe káwọn bá owó sáfẹ́ àwọn tí ètò ẹlẹ́wọ̀n wa láwọn sọ sí. وصلى الله وسلم على رسول الله نبينا محمد وعلى آله وصحبه وسلم اللهم انصر الدار المسلمين اللهم انصر الدار المسلمين اللهم انصر الدار المسلمين اللهم أذل الشرك والمشركين اللهم ذل أعداءك أعداء الدين اللهم من باليهود ومن شيعهم والنصارى من ناصرهم اللهم عليك بما إنهم لا يجوزونك اللهم انصرنا على أعدائنا اللهم صل قوائنا في كل مكان صل قوائنا في كل مكان يا الله يا رب العالمين اللهم انا عبيدك ولا عبيدك ويعطينا بيدك ناظر فينا حكمك فينا كذلك اللهم انا نسالك بكل مسلم هو لك سميت به نفسك او انزلته في كتابك وعلمته احدا من قلبك او رزق اسلمت به في علم الغيب عندك اللهم انا نسالك أنتم لا يتوانى عظيم ولكن أقول لكم أن لا يعصوا لكم أن هذا من وعلم الذين بأمان ذلك العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد وبارك على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك